láti bi ọjọ́ mẹ́ta àti mm. ń gbọ́ pé ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ lè tún bẹ̀rẹ̀ pé àwọn àbókí nǹkan máa kó ẹrù gbogbo ẹrù tó máa ń tó tún wá sọ̀rọ̀ ń bẹ̀ sí pé nílé ẹ̀ náà kó sí. wọn àgbà wọ pé àní fún wọn lára kó máa tó bá di ọjọ́ kẹta àkàmá bọ̀ sí wọn bẹ̀. àwọn wà ní security meeting ìrọ̀lẹ́ yìí àwọn ká wá fún wa ní ọ pé ibi tá a sọ yẹn pé a máa lọ bọ́ọ̀sì wọn ní ìrọ̀lẹ́ yìí bá a ṣe gbéra nìyẹn tá a fò ilé bẹ̀ gbà tá a máa dé bẹ̀ àwa rí àwọn àwa nìkan sí gbogbo ilẹ̀kùn àwa já àwọn ilẹ̀kùn kan bẹ́ẹ̀ àwa àwọn ẹrù tó kó síbẹ̀ lóríṣiríṣi àwọn ẹrù tá a hmm. ti tu fífún láàárọ̀ la sulesan ti máa so àwọn ẹrù kan tó jẹ́ pé ó máa pọ̀ dáadáa nígbà tá a bá ń kẹ́rù ẹ̀ jáde láti inú ilé ibi tó wà hmm. Hmm. àwọn ilé tó sì wà ń ta tí a sì lè kó òun náà kó lọ sí station báyìí so àwọn ilé tó kù sínú ilé tó wà ń bẹ̀ gan tó jẹ́ pé ó pọ̀ lóríṣiríṣi ẹrù bíi ẹ́ńjìn oríṣiríṣi àwọn eh, ní eh, ẹ̀rọ ẹ̀yìn ẹ̀rọ tó fi ń ṣe ẹ̀yìn tó fi ń ṣe epo gbogbo ẹ̀ ló wà nulẹ̀ bẹ́ẹ̀ so àárọ̀ la la máa wá tú gbogbo ẹ̀ wò. àwọn wájà yẹn tọ̀ gan náà bóyá o tẹ wà ń bẹ̀ àti ìfilẹ̀ sábà tú gbogbo ẹ̀ láàárọ̀ la kílẹ̀ sàn ìwọ náà máa wà ń bẹ̀ láàárọ̀ la gbà tá a bá tú gbogbo ẹ̀ wò ẹ̀ jáde la máa wo kílẹ̀ sẹ̀lẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n àwọn táwa sì mú ní wọn ká kó wọn lọ sí sítẹ́sán báyìí kan pẹ̀lú ẹ̀rù lílọ bàtà tó ẹ̀ sí lọ́wọ́ ẹ̀ nìyẹn. ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ẹ ara àwọn security man nílùú ìmẹ̀sílẹ̀ ni arákùnrin tó wọ aṣọ tí ẹ wo ọ̀rẹ́ mi Peter Falana ara àwọn security ìlú ni àwọn tó ń jà ológun lu tó rẹ pé gbogbo wáyà ilé onílé á ka á gbé machine lọ ọ̀fíìsà náà ìgbé jẹnẹrétọ̀ helipaaki lọ ní òkè sẹ́ńtà tá a sì ń wá bóyá tójú lẹ́bàá mọ́ bóyá ó máa wà ní ẹrù tí tẹ́ẹ̀nà kó tán kó tabẹ́ wọ̀ lọ́la tabẹ́ tú lọ́la tó ojú wọn náà lẹ́ ń wo yìí wọn ò gbéde àwọn kò gbéde ní sànú o sànú o láfíà o so àwọn lẹ ń wò yẹn àwọn àwọn ọ̀daràn ẹ so afẹ afẹ bù. ẹ tọ́ba ní irin tó irin bọ́gá yìí lé lẹ́yìn wo yìí ó lẹ́yìn kan ló ta fún ẹni ajá de lọ́la kí ló wà nù bí àwọn kíni kọ̀mpútà rẹ̀pọ̀ àwọn ilé ìdàkẹ́tà inú school of science yìí ní báyìí gbogbo àwọn ẹlẹ́yìn náà ti kó ẹ̀wò bátìrì mọ́tọ̀ yìí inú school of science ti gbé yẹn. àwọn ẹrú sì wà nù lẹ́ńbẹ̀ tó yẹ kó tó bá dé ọ̀la la máa tó máa sí tó wà nù bẹ̀. ẹ kò sí bọ́lẹ̀. ṣé ẹ lè ní ọlá bí mo fẹ́ wọ olúbẹ̀ ẹ lọ. tẹ́lá yóò ju tó ti sú ó máa rí bẹ́ẹ̀ o àwọn àwọn àbókí tó àwọn ilé iṣẹ́ ìbò àwọn àbókí bólà tó ń ti bólà káàkiri ní last week ni ẹ̀gbọ́n mi sọlá amútáwọ́ sì pè mí tó ní kí wọ́n mú àwọn kan mọ́lẹ̀ sí ibi agbo níbi alimori estate lógungun ọjọ́ yẹn mo ti fẹ́ gbé sórí sórí ẹ̀rọ ayélujára kí àwọn èèyàn máa gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú ìmẹ̀sílẹ̀ lọ́rọ̀ bọ̀ ọlọ́run ló ní kí ìtì ṣẹ́sílò di àkókò yìí bàkánlá àwọn olóyè ìlú mẹ̀sí ló pè mí pàjáwìrì ní ọwọ́ alẹ́ tán ní pé ká yọjú sí ilé ilé olówú ọ̀làgúnlẹ̀ ilé bàbá ọ̀pẹ ìyá kan ní màmá súnmọ́lá láti jọ́ tó ń tẹ̀kọ́ fún wa ilé ẹ̀ ni àwọn sá bọ́ọ̀n báàdì tó jẹ́ pé ìbẹ̀rẹ̀ náà kó gbẹ ìtọ́wá ti kó ìbẹ̀rẹ̀ náà kó sí afẹ́dẹ́ rẹ̀ báyìí tó bá jẹ́ pa lè àǹfààní àti nìkan síbẹ̀ fún wa. ta ló wà ní sáàjì ibẹ̀ tàbí wàá ṣàjẹrù tí tọ́tí ọ̀bẹ yẹn bàbá awusa yẹn náà ló wà ń bẹ àgẹ̀tì mú bàbá yẹn ló ń lọ sí tẹ̀sán ẹ̀sán máa rẹ̀ sínú. ẹ bọ kọ́kọ́rọ́ ibẹ̀ yín kọ́ ọwọ́ ta ló wà. ọwọ́ ẹ̀ náà ló wà bọ̀ wọ́n ti mú papọ̀ mọ́ àwọn pólísì ti gbé lọ sí tẹ̀sán báyẹn. ẹ ajẹ́ pé tó bá di ní arọ́lá kùtùkùtù ọ̀la gbogbo gbogbo tó sọ̀kù sí wa a sì kéde lójú wa àtọ́jú ọlọ́run ní arọ́lá so ẹ jẹ́ ká farabalẹ̀ di arọ́lá kí káwọn ilé òun dànù ilé ọmọ súnmọ́lá yẹ gbọ́tà sì kéré ilé súnmọ́lá náà máa ń pè bí ilé ọmọ súnmọ́lá. ní màmá ilé rí ṣe ilẹ̀kùn yẹn wà títí àbí. wọ́n ti ti ilẹ̀kùn yẹn wọ́n ti ti. wà á nusẹ́ wà á fi dé wa mọ́ gbogbo ayé mọ̀ pé rí á wà pẹ̀lú màá gbogbo àwọn gbogbo àwọn ọdọ gbogbo ọ̀lẹ̀ ẹ̀wọ̀n tẹ́tí tẹ́tí tẹ́tí wà lákọ̀ọ́ bí ìbọn bí ẹ fẹ́ bọ̀ àbálẹ̀ wò rí ah, jagọdẹ eh, ilé méjèwé ẹ̀sọ́ ògún ẹ̀sọ́ ògún eh. ẹ̀sọ́ ògún eh, àwọn ọ̀lẹ̀ ẹ̀wọ̀n yẹn ọ̀dà ẹ jẹ́ ká ní sùúrù di àárọ̀ la ilé yìí a ní láti sílẹ̀kùn lé ká wọ ẹ̀yìn tó wà ń bẹ̀. torí òun kẹ́tí sókùn sí wa nínú bẹ́ẹ̀ tó bá di lọ́la àárí mọ́lẹ̀ àtinúpànù ń bí ẹ̀gbọ́n wà nù bẹ̀ a máa rí mọ́lẹ̀ a máa sọ mọ́júmọ́ àní kúrò bẹ́ẹ̀ àwa security. gbogbo àwọn security wa wà bí mojú tó bá di ilẹ̀ bọ́lọ́ la a máa sí. àpò àdékẹ́jẹ́ ká dó sórí ìlà. bẹ́ẹ̀ni. ọmọ ìgbòho làwọn ìsọmọ náà tó bá fẹ́ àsìlẹ́kọ̀ àsìbàdàn mẹ́sílá wà bí yóò amúrọ̀bà kọ́ bá a nù lù á ṣe kọ́ mọ̀ pé sẹ́ ìmẹ̀sẹ̀ ọwọ́ ẹ̀yẹ wà láàfin àgbà ògbó wà ń bẹ̀. ọ̀nàmọ̀nà wà eégún ayé kọ̀sí bá a rán ọba o ọba tó ń bọ̀ ó wà lájọ́ ọgbà àwọn gbígbó ní sísè ìrẹsì ìrẹsì. ọ̀pọ̀lọpọ̀ ọmọdé tó jẹ́ ni alálẹ̀ tó jùlọ jẹ̀lẹ̀ ló fọ́ mọ̀sẹ̀ mọ̀sẹ̀ mọ̀sẹ̀ àwọn gbogbo sèfé mọ́tà lọ ìmọ̀lẹ̀ lọ gbọ́dọ̀ bẹ̀rù gbogbo òkú ọkọ̀ jíngò àwọn mọ́tà bíi kọ́ máa ká àgbẹ̀ bíi ìjà kéèké ẹ̀ kéèké ẹ̀ yẹlẹ. ọkùnrin tó padà lọ́dọ̀ ló padà bó ṣe ń lọ. lọ́dọ̀ padà kó jòdì ẹ̀gbọ́n ní ilé alayé kẹfẹ́ ṣe ta ọ̀rùn ọ̀gá àdókò kó jò fara náà. kí wọ́n sọ bẹ́ẹ̀ kí àrùn ẹ̀ka máa lọ yóò tó rọ̀ mí èṣòro yẹn omi ìdílé bọ̀ yìí. bàtí wo lọ́wọ́ mi ò gbìlá àti ọ̀rọ̀ mi. ó ti tú owó tó bẹ̀rẹ̀ bọ̀ àwọn àárín àwọn àárín àárín ìkẹ́kọ̀ọ́ bá wà bẹ́ẹ̀ àárín ìgbàlódé kó báyìí kẹlẹfẹ lè. wúlẹ̀ lẹ́jà náà bẹ̀ ní alùpẹ̀ tẹ́lẹ̀ bẹ̀ ni nísàlẹ̀ ni. ìdàgbò pé náà tàbùtò dáadáa tàbùtò orí tàbùtò gẹ́rán tẹ́tọ́ ní tèmi ni o tàbùtò orí tàbùtò gẹ́rán tẹ́tọ́ ẹ̀rọ kọ́ni ẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tàbùtò sábìlì gbé ta o méje gèdè kankan o. ọmọ òun náà mi bá ká bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àjẹ ẹ̀kọ́ nínú rẹ̀ ọmọ olódùgbò rà hàn án nìkélo kélo dóòlù. ọmọ síbẹ̀. ẹ ọmọ olùsọ tẹkutẹ tó mọ ẹsẹ akakọ garan lé kẹtọ ní garan lé kẹ garan. alamọ yẹn o ya sẹbẹ mu kalamọ ni yasa olu ta bi ẹ kọ́ masọ́mi sọ. ẹ ya omi jalè ìjọba ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá kama ma ẹ méjì mẹ́ta ọlọ́pàá mùdíkọ ọlọ́pàá kiri yé ìdí mímu. ara yẹ ya gbẹ̀yìn láìpẹ́ rẹ sọlá àgbàmọ lórí. ayamọ ni ya ni ya ni. ọkọ la tọ́jú ara ìyá mi náà. gbogbo kò ìbèbè alẹ́ la ó gbogbo àlọ́ ọkàkà tẹ̀ pa òkú lọ́rẹ̀ bẹ́ẹ̀. ẹ pàdé. ayọ̀ kò di mílíọ̀nù. èmi pa bẹ́ẹ̀ òjò yìí òjò yìí náà ní kókó báyìí. wáyà mọ́tò yìí kó tó bá lọ. ok now ó lọ sí station lọ kó ẹrù yòókù. ok òkú ló ń lọ straight. ó ń káwé lọ bùkún wáyà bí ọdẹ mọ́tò yìí ń kó ẹrù lọ bùkún mọ́tò tẹ́ ń wó ìfẹ́ kó ẹrù lọ bùkún ó ń lọ sí sáà lọ káwọ́ páàkì ẹni tó kù sí. Johnson ni teknisa la ta ta ẹ̀rọ ẹnu ìgbẹ́ bá dẹ̀ dé station náà dẹ̀ ní wúdò. ẹ wà nígbà tí a ní lọ sí lóòdù ọjà lọ sí lóòdù ẹ̀páwá rẹ̀. so ẹ jẹ́ ká ní sùúrù ká máa wo kí ló máa padà sílẹ̀ a sì fẹ́ òjò tó ti bẹ̀rẹ̀ second batch ní wọ́n ṣe ń lọ a máa update yín ẹ̀jẹ̀ bá bínú àwọn èèyàn wa torí mọ́tò tó ń lọ yẹn ó ń kó àwọn èrò lọ sí sẹ́sàn ni ẹ jẹ́ kí kápadà máa wo second batch nǹkan tó máa ṣẹlẹ̀ ìbílẹ̀ mi òjò ti ń rọ̀ lọ́wọ́ báyìí ẹ ṣe gan ni o. kẹ́yìn kan wà lẹ́nu ìkùnlé ń bẹ̀ ẹjọ ọgbọn kata bá ń ṣe ẹjẹ kó. ìwọ gan máa ń ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ọ́ èmi ọmọ yìí mo balẹ̀ gbìjẹ ní agboolé olówó ẹlẹ́mi ọlágbìnlẹ̀ nígbà àgbàyà látijọ́ olè ní ọ̀rẹ́ ìbọn ló fún rẹ̀ sí ẹ̀dá <laughs> so ilé mi wo ní ilé olówó ibẹ̀ ní haúsá kí àwọn kí ẹyà rédíèdì yà ń lé kí àwọn yàrá jà kí àwọn yàrá jà olè ibẹ̀ kò sí kí bá wíwò mi lórí fún lálẹ́ àná ní àwọn yàmi sọ̀rọ̀ wípé àwọn eh, kan yà jalè ní ẹnìkan wí kéwù lọ àfẹ́ wọ wí lọ kalẹ̀ báyìí ká wọ ẹ ní òní ẹ máa bọ̀ báyìí ká wá fi lú àwọn èrú la fẹ́ máa wò lẹ́ẹ̀kọ̀ kan ilé ìwé iná náà fi ṣe náà fi ṣe yàrá ìfowópamọ́sí ẹni adásílẹ̀ ẹni adásílẹ̀ ẹni adásílẹ̀. ìrọ̀ ẹ̀já gbé síta ta lè ráyè fuel mi a bàrù mi nínú. o tẹ wọ́n ní mọ́tò ok aluminium ni ok. ilé ìkọ́ ìpínlẹ̀ ní ìpínlẹ̀ jáde kó kì í. a máa gbèdé ọjà ìṣòro bàbá wa sí ìrọ̀lẹ́ ìgbé ya aluminium sí ìgbé. a máa fa ọ̀nà àná ẹ kúrò bàbá aluminium sí ìgbé. ó yá yá kó kó kó kó. gbogbo àwọn gbogbo láyé ilé onílé òun lẹ̀ ń wò yìí. sí ẹ̀sùn bàbá ẹni ẹrù ọ̀pọ̀ ìpàdébọ̀ fún ẹ̀rẹ̀ síta. sí ẹ̀sùn kí ni gbogbo rọ́bì sí ìlú lẹ́gàn àwọn ìran tẹsán tẹsán lánàá yẹn kọ fáànù olúlé rẹ àwọn ojú gbogbo àwọn ẹ̀ ń wòye bọ́gílárì ilé ìpínlẹ̀ ọ̀nà kan nílẹ̀ rẹ mẹ̀sí bọ́gílárì ilé ni kúkẹ́ ọ̀dà kankan àwọn ẹ̀rọ tó sọ ẹ̀jẹ̀ ká. ẹ̀rọ ń pàdé ẹ̀rọ wà. àwọn ẹ̀rọ àlẹ́ ẹ̀kọ́ àbọ̀ ti ẹ̀jẹ̀ gbólógbò. ó kékeré ẹ̀ńjìn rẹ̀ rèé ẹ mo ti rí mo ti rí mo ti báyìí mo ti ẹtẹ jẹ́ kí n kọ́kọ́. ibi ìfún bá o. ẹ kọ̀ọ̀kan fàyè síbi ibi ìkàn fún gbogbo ọ̀rọ̀ láyé ọjọ́. Dàgẹ́sà. Jẹ́ ṣé kò sí ẹni ọ̀rẹ́ ọ̀dà lùkọ́ tó sí? ẹjọ́ tún kó bí ohun tó àti jẹnẹrétọ̀ àti gbẹ̀nẹ̀ ọ̀rá ọ̀rá pa ọ̀tẹ̀ tó akíní bẹ́ẹ̀dì ọ̀rá bẹ́ẹ̀dì ọmọ dẹ́wọ̀ elu ọmọdé sáwùsá bímọ kéèlú yìí ayé ọmọ ọ̀nẹ́ta yìí ayé ọ̀nẹ́ ọ̀n bàjẹ́ ọdún wàá rí ìdàbò kẹ bímọ mọ́láyé. káwùsà pèrè káwùsà lo kíni ọmọ báyìí tó lọ́ọ́ fàyè kó bá wọn. ẹrù kíni èrú sọkò kíni èrú ọmọ náà. ìyàwó tẹ̀ bímọ ni ṣé ibi ọ̀rá ìlú ọmọ tẹ̀ ẹ́ sí ẹ ṣé ibi ọ̀rá ìlú ọmọ tẹ̀ ẹ́ sí ẹ. wáyà iná kan ló wà lẹ́yìn bàbá ẹ̀ wáyà iná wáyà iná kan ló wà lẹ́yìn ah wọ́n yà lórí lóòótọ́ but kàyébọ̀ sáà débẹ̀ ni. àmà nọ fàjáde láì fàyà kọ́ wà lọ́wọ́ bàbá. bẹ́ẹ̀ni. ọ̀bẹ yàrá máa nọ síta káwọn kan wà á bẹ̀rẹ̀ jẹ́ kí n bọ́tà jẹ́ kí n kọ́ bọ́tà n tẹ̀ wọ́n ìtàlẹ́ fún wa a máa dàgbẹ́ níta èèyàn ká sí kí ọ̀sẹ̀ jẹ́ gbogbo oyè sí kọ́ gbogbo àwọn ilé kọ́ sí ọ̀nà ní ìrọ̀lẹ́ ọ̀la èèyàn yóò sí kọ́. Thank you ajálẹ̀kùn lé o torí gbogbo àwọn bíi ẹtì ok. lọ́lọ́ pa ìyẹn ló kú ló kọ́ wáyà ẹ̀ẹ́dà àjà níbẹ̀. ọ̀pálẹ̀dà kan bá bàbá yìí. ẹ̀rọ ti yẹ ẹyẹ o ọgbọ́n ọmọ ni ilé tó wà bí. fáànù yìí kọ́ tí ó ra náà ni. ẹ. na use one you just na me. okay. kò sí. ẹrù àwọn ọmọ kankan ló kún bí yìí kò sí. kò tí ì síbì àṣẹ́bẹ̀ kò sí náà kò tẹ́ ọgbà ẹ̀ lọ ọmọ ẹ̀ kankan náà gbẹ. ẹlòmí náà nìkan náà kó wọn inú bẹ̀yẹ inú bí nǹkan ẹ̀wọ́ àbáyọ̀lẹ̀ òye ló lò wẹ̀. ìyàwó jẹ ẹ ẹ àwọn ọjà ọjà ọjà àwọn ọlọ́run rajà ó lè tán ṣe nígbà tẹ olùdìbò kí alílù lé onílé tán lọ́wọ́ tún tán lọ́wọ́ tán tàbí tẹ́lẹ̀ ń gba sẹ́mi ọ̀rọ̀ ní ti rẹ̀ dáàrẹ̀. ẹ bá a sá mọ̀ mi a ẹ jẹ́ orí o ẹni ojú ẹ̀ ọ̀rọ̀ rí o ẹ jẹ́ orí o. àwẹ̀ ayọ́kùsí tóbi nù ìgbókò ìyẹn náà ìbàdúró lọ́ọ̀rì lẹ́yìn orí ẹ̀ náà gbẹjẹ́ ní ìlédè àti ìgbókò abẹ́rẹ́ abẹ́rẹ́ Ipa yìí gan mọ́ Ati. Ati. Ẹ Hausa ni wọ́n kà sọ́jọ́ gbogbo ní. Ọkọ̀ ìbàtẹ́lú pọ̀ bí gan-an tí a mú fótó kò lè àbá ti yá sọ́sẹ́.